ìfẹ́ àti wà nǹkan kan náà ní méjèèjì wọn ní alájí yẹn áà wọn lẹ́sìn wọn kàn níwà ni wọn ò ní kíni wọn lẹ́sìn. yíjẹ́dùn ìmánu fi hálàkà fi dìkìrì tó o bá wá wò pé ibo ló ti máa rí ìmánu yìí àwọn àlùfáà ni wọn náà máa wákàtí ààyè tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba wà tí wọ́n ti ń kọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ nípa ọlọ́run ibẹ̀ ni kọ́ ọmọ wákàtí kọ́ ọmọ lọ́dẹ̀ ń jòkó síbẹ̀ sàtàlá tó wọn ni ọmọ lọ́run níbi wọ́n ti máa bá ọpọlọ rẹ sọ̀rọ̀ nípa ọlọ́run nípa tó ń ṣe láyé nípa àlìkìyàmà rẹ wọ́n níbẹ̀ ní kọ́ máa lọ nítorí pé ọlọ́run ní innamal mu'minun ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo idha dhukira Allahu wajilat qulubuhum tí wọ́n bá rántí ọlọ́run ọba tí wọ́n bá rántí ọlọ́run ọba fún wọn tí wọ́n bá rán wọn létí ọlọ́run ẹ̀mí wọn sì gbọ̀n ayatuna tí wọ́n bá ka al-Qur'ani fún imana imani wọ́n ṣe máa ka alukur'an ìmánì rẹ̀ máa lékún máa lè jòkó síbi wọ́n bá ti ń tún alukur'an wa min samarati wa min samarati dunyawiya wal ukhrawiya nínú àwọn àǹfààní tí ìmánì máa ń bí fún yàtẹ̀yẹ̀ bá ní ìmánì sọ́lọ́n nílẹ̀ yorùbá ẹni bá ní ìmánì wọ́n máa fi ń ṣe yẹ̀yẹ́ ni o ẹni bá ní ìmánì nílẹ̀ yorùbá wọ́n máa ń sọ̀tá ẹ̀ ni o ẹni bá ní ìmánì nílẹ̀ yorùbá wọ́n máa ń gbèrò burúkú wọ́n máa ń rò burúkú pẹ̀lú ẹ̀ o ibẹ̀ fílẹ̀ fílẹ̀ ẹnikọ́ wa lò ó lòun lò báburú kan bá ṣẹlẹ̀ sí wọn ni sáwọn sọ fún àwọn kó máa gbèrò káburú ṣẹlẹ̀ sí kó lè bá sọ fún pé ọ ah, tó bá sọ ó ní àlá àlá àlá ó ní àdúrà àdúrà àdúrà nínú àwọn ayé fún náà máa ń sìn kọ̀mọ́ pé ah, irọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ní eré fọ́ lọ́la tọ́lọ́n kádàrá tẹ́lẹ̀ náà wá fọ́ lásìkò tó sọ yẹn láago tó sọ tí mọ́nà tó bá nípa ọwọ́ akẹ́mi kú lára rẹ̀ ọwọ́ adarí sọ́dọ̀ ọlọ́run pé bí ọba sunu kádàrá ọlọ́run wa kò ní í ṣẹlẹ̀ ọlọ́run ọba lóní kéré fọ́ mi kì í ṣe wò bí ẹ bá ti ba débẹ̀ wò ìmọ̀nì ti ní fọ́nù nínú àwọn èso ìmọ̀nì téèyàn bá ní ìmọ̀nì àwọn àǹfààní téèyàn jẹ alákọ̀ọ́kọ́ alihayatu tọ́yìíba wọ́n ní ọlọ́run ọba yóò tún ayé èèyàn ṣe ọ̀ọ́ máa gbégbèsè ayé ìrọ̀rùn nílé ayé tọ́wọ́ ẹ̀ ẹni àwọn tí ò ní ìmọ̀nì ń dààmú o wọ́n ń dààmú o ìgbà tẹ nìkan sọ̀rọ̀ ní nǹkan bíi jẹrin wọ́n lẹ́nu nìkan nílé òun táàkì ń sìn ó ní kó wọ́n wá ṣe ọṣẹ twenty five thousand ọṣẹ dúdú lásán àmúlẹ̀ yìí dúgbélé one hundred fifty hundred wa awájú òfin yìí wọ́n ń bá sọ̀rọ̀ adé ń sọ̀rọ̀ mọ́ wá sàlàyé fún ọ pé irọ́ mi òòsà àtẹ̀sù lọ́fẹ́ gbélé ọlọ́wọ́ mi àdúrà ló ṣe gbogbo àwọn àdẹ́bí ọlọ́ọ̀tẹ́ bá ti ní ìṣòro àdúrà ni wọ́n máa ń ṣe ni wọ́n máa ń ṣe oníkọ́lá òdi pé òun lẹ́nu gbàdúrà bẹ́bí mo ní wọ́n kó tẹ̀lé báyìí mọ́ lọ́lẹ̀ mú owó rẹ̀ kọ́ ọmọ fi jẹ adìẹ kọ́ ọmọ fi jẹ tọ́kì kọ́ ọmọ fi jẹun kọ́ wa lọ́lẹ̀ mú àdúrà kọ́ ọmọ wa ṣe kọ́ wa wọn tó náà wọ́n sì lẹ́yìn ayé wa ó da ìfọkànbalẹ̀ ó wà ní ayé wa ọlọ́ni bá ní amílá sọ́ọ́lẹ́hà ẹni bá ń ṣiṣẹ́ rí mí ń wa huwa mu'min tó sì jẹ́ olùgbàgbọ́ òdodo falanu hayyiyannahu hayatan tayyiban ọlọ́run bá ní ìgbésí ayé tó da ní odò tó fi jáde lẹ́yìn ta ló sọ̀rọ̀ ìjà àlá ta ló dà àlá bí mọ́tò rẹ̀ bá bàjẹ́ dáná bọ̀ lóde mẹkáníìkì wọ́n sọ ìbáyà wọn ti lọ ilẹ̀ rẹ̀ bá já kápẹ́ńtà bọ́lọ̀ rẹ̀ bá dàrú ọba tó da ọ̀nà òtútù ọlọ́run tó bá ní má sì sinmi òun ọ̀yọ́ pákáleke kúrò nù ayé rẹ̀ ẹlẹ́ẹ̀kejì jama anabi náà dá sí eléyìí ni ìtumọ̀ ìmánì anabi ni ajaban li amri nínú mi anabi ah, ah, ni aa ọ ó sini lè mà ọ̀rọ̀ olùgbàgbọ́ òdodo yanni lẹ́nu inna amrahu kullahu lahu khair gbogbo ọ̀rọ̀ olùgbàgbọ́ òdodo dáadáa dáadáa dáadáa dáadáa bẹ́ẹ̀ bá dọ́dọ̀ rẹ̀ ní gbogbo àsìkò tó bá wù kọ́ máa lò ọ̀dà ọ̀dà yóò ní dáadáa ni dáadáa mú wa ànábì ní dáadáa lọ́rọ́ olùgbàgbọ́ òdodo wà lẹ́sà dáadìkàlẹ̀ ahàdì illa lil mu'min ẹnìkan ò ní máa sọrú ẹ̀ àbíkọ́jú olùgbàgbọ́ òdodo ní asọ̀rọ̀bá ti sàrà níjọ́ tí mọ̀lẹ́ bá dùn ṣàkàrà yóò dúpẹ́ fọlọ́run kò ní yàyọ̀ kọ́ra kò ní fi oore ọlọ́run kó máa fi ṣẹ lọ́run fàkànnà lè khayra la ànábì ní ibẹ̀ lórí rẹ̀ wà wàyí ní asọ̀rọ̀bá ti dọ̀rọ̀ tọ́ba jẹ́ pé ọlọ́run tó mú ìdàkejì wá tára ń ní tó sì mu tí wàhálà mu táyẹ̀rẹ̀ ò rí bó ṣe fẹ́ tí gbogbo nǹkan dàrú sọ̀bàrọ̀ ànábì ní ó ṣe sùúrù fàkànà ti ka ìrànlá ànábì ní kó ṣe sùúrù náà sì ni olóore fún kó o ṣe sùúrù kí ló ṣe kí ló fẹ́ ṣe ọlọ́run báyìí lòun ó tó tí wọ́n lè tó tó. ìgbàgbọ́ ìyìn máa jẹ́ kí ayé èèyàn ó nítumọ̀ lásìkò dẹ̀rẹ̀ àtàsìkò kíni jama àtàsìkò onira. sẹ́fàdé ni tó ní imán nígbà tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀ mọ̀ rẹ́rìn lójú ẹ̀ tí ò bá sì kankan lọ́wọ́ rẹ̀ ẹ̀ mọ̀ rẹ́rìn lójú ẹ̀ kí ni fi lọ́kàn balẹ̀ ó ti yé yí pé àìsí yìí kó tó wà lókù ìnà máa lè ó sí ní ìsọ̀rọ̀ ọlọ́run ní tí nǹkan bá ti le nígbà tó le nì kìí ṣe tó tún le ló tún tẹ̀lé yusrọ̀ kó tún dẹ̀ òun ó tẹ̀lé bọ́ bá sì dẹ̀ tán

wọ́n bara jẹ́ lòun lọ wọ́n máa fi ah, àbúrò lọ pa nǹkan yẹn sóun lọ bá jẹ mọ́ òun lọ òun kọ́ pa òun ti gbà pé inna lillahi wa inna ilayhi raji'un sẹ́ńtì ògbólé yìí sọ òun bá èdè náà ti sè gbé bọ́lá ọ̀sẹ̀ fẹ́ àbá bọ́lá ọ̀sẹ̀ fẹ́ ẹni bọ́lá ọ̀sẹ̀ fẹ́ gbogbo sábà ti ṣẹlẹ̀ sí ọdún ọmọ sọ bọ́lá ọ̀sẹ̀ fẹ́ kíni bọ́lá ọ̀sẹ̀ fẹ́ ó dùn mọ́ lọ́nù o kọ́ máa fi nǹkan ti sọ́dọ̀ ọlọ́ khairihi wa sharrihi kádàrá nínú orí tọ́lọ́wọ́ nínú ọrẹ nínú ọrẹ tọ́lọ́wọ́ tá àyàn téèyàn bá ní iman àlewúláyà ìwú di wàlé ọlọ́run ó lè di wàlé ọlọ́run láì ní iman nínú ọlọ́run ọ̀gbọ́n náà ń gbọ́ ó lè wẹgbẹ́ awo ọ̀hún gbé sẹ́wù ni ọ́ ọ̀hún bá wọn jókòó ni wọ́n ti ń sẹ́wù lẹ̀ ọ̀hún ni àlééfà ni ọ́ ọ̀hún lọ lè sí bẹ́rẹ́ bẹ́ẹ̀ lọ lè lè tẹ̀fá ọ̀wá ní ìmáàmù ni ọ́ wọ́n wá ní olùgbàgbọ́ olódà ọ̀wá náwọ́ ìgbàgbọ́ kí ló gbàgbọ́ kí ló gbàgbọ́ ga òun náà máa pè sọ lọ. ọlọ́run bá ní alá inna awliya Allah àwọn ọ̀rẹ́ ọlọ́run la khawfun alayhim wa la hum yahzanun ẹ̀rù ní bà wọ́n àti ní bà wọ́n nú jẹ́ alladhina amanu àwọn tí wọ́n ní ìmánì là ń sọ̀rọ̀ wakano yatakun tí wọ́n sì bẹ̀rù ọlọ́ kí ni ọlọ́wọ́ bá fi ṣe kí ni ọlọ́wọ́ bá fi kalẹ̀ fún wa láti fi ma olùgbà wàlé ọlọ́run alladhina amanu wọn ní imán ẹ ní bẹ́ẹ̀ bọ́ lọ́wọ́ ẹ̀ àmọ́ ẹ wá ṣé wọ́n ti wá sí sìgìdì oríjìnà sìgìdì ni ọ tí mo rí dídá nkùlé tó bá tó káwọ́ lérí pẹ̀lú wọn náà pé kínní yìí igba igba kọ̀ kìíní àwọn ni àwọn ni wọ́n pè àwọn sómi wọ́n á dẹ́kọ̀ sí sìgìdì wá gbé lọ́wọ́ ṣé wà ní kí ló wọ́n bẹ̀ kí ló wá débẹ̀ ọmọ ní àdàkùn wọn láti jọ bọ́mọ kí wọ́n ṣe kú òun ọgbà yẹn ó náà ọ̀dà síbẹ̀ má dàrú nǹkan lọ jẹ̀ wọ́n ọlọ́mọ ṣe wá ní ọ̀tá ọlọ́run kọ́lọ́n dín kọ̀kọ́ wa kọ́ da ju gbangba wa lọ. ọlọ́run bá ní zalika bi anna Allaha ọlọ́run bá yín mawla alladhina amanu òun ni mawla òun ni ọ̀rẹ́ àwọn onígbàgbọ́ àwọn onígbàgbọ́ náà lọ́rẹ́ mi wa anna likafirina láà màúlá àdáhùn ọlọ́wọ́n bá ní wọn lọ́rẹ̀ẹ́ ìdí wọ́n pè lọ́rẹ̀ẹ́ wọn yẹn yọ padà disapọ́ǹtì wọn nígbà tí ọwọ́ pálábá wọn tó bá ṣe kí ni tó bá ṣégi ọwọ́ pálábá padà ṣégi bá rẹ bá dé bí màláìka kó bá yọjú ọlọ́run ni wàá nà ní kàfìrí iná ẹ̀yin tẹ̀ ní mà kèfèrí tẹ̀ ń ṣẹbọ tẹ̀ ń bọ̀sà láàmáwò láàláhùn ọlọ́run bá ní ẹ̀ lọ́rẹ̀ẹ́ o àwọn olùgbàgbọ́ òdodo wọn lọ́rẹ̀ẹ́ èmi lọ́rẹ̀ẹ́ wọn bọ́ọ̀ bá ti ní ìmánì ó ti dọ̀rẹ́ ọlọ́run <clears throat> mọ́ni faqad azantuhu bil haqq ọlọ́ni wàlí mi wàlí mi Allahu akbar kí ni wọ́n ṣe àfa o ẹ̀gbọ́ wọ́n sọ̀rọ̀ àfa lẹ́yìn o wọ́n ṣe mítìnì mi tó ọmọ fi takò àfa ẹ̀nà ń pè láàfa òun náà lẹ́ni tó bẹ̀rù ọlọ́ èmi lè kéwù kọ́mọ́ bẹ̀rù ọlọ́ ẹni tó ní ìmánì ni wàlí yìí ọlọ́run ní bọ́ ẹni tó bá náà wọ́n máa bàjá fọkọ̀dé adáàtú wọ́bẹ̀lẹ̀ haribi èmi ọlọ́run gangan èyí ní kò wọ́n dòkú èmi gan ni wàá fèsì ọlọ́run yà sí àgbàkú bíbẹ̀ òkú kò máa sọ pé ah ètò wọn sọ ohun tí ìyẹwà ọ bóyá kan tó sàlàyé sí o àmọ́ àkókò ní òbí bẹ́ẹ̀ ìgbẹ́rọ ní pa ẹ má dànù ọlọ́run ní wọn á ní kó sinmi èmi ọlọ́run fúnra mi ní màá bọ̀ nítorí pọ̀ rẹ̀ mi ọlọ́run sàtì gbogbo alọ́rẹ̀ ọlọ́run nínú ọrẹ tọ́lọ́wọ́n tà yẹn tó yìí bá ní iman arizikun halal ọlọ́run sí ní arizikun fún yẹn ṣé rí arizikun kì í ṣe kọ́ máa ka mílíọ̀nù ní báńkì wọn tó bẹ́ẹ̀ o ìdíjà rìsìkì ni pé kí bùkátà rẹ máa segin ni kọ́ máa bí yà. <laughs> wàláhì tàláhì tí owó bá ti wọ àwọn nọ́mbà kan lọ́dọ̀ ẹ̀rọ ọlọ́wọ́ba kan ẹ̀rọ ọlọ́wọ́ba yóò sì ní sùn wọ́n tí ọba ti wá sùn mọ́ hypertension wá sí kí ni yóò wá dé yóò wá gbàgbẹ́ lọ ẹ ẹ rí owó tí owó àmọ́ afa kánsà abẹ́mu owó tó bá pọ̀ dáadáa tán èyí wà ní kánsà tó bá pọ̀ dáadáa tán èyí ò ní stroke tó bá pọ̀ dáadáa jẹ̀mọ́ wọ́n máa ní Allahu Akbar Allahu Akbar olùtani ń sọ̀rọ̀ tani ń pè yẹn tani wọ́n pè gan ọ̀sẹ̀ lọ́nà àjáde máa àwọn olówó wọ́n sì dáwọ́jọ wípé mọ́sálásí kan tó wà ní àdúgbò àwọn english top àwọn Allahu Akbar ẹ̀rẹ̀ wá Allahu Akbar wọ́n sì dáwọ́ lẹ́nu ilẹ̀ ọ̀dọ́ láàrin ara wọn wọ́n sì kún fún mọ́mọ́ àtàwọn rẹ̀ dání wọ́n ní kí wọ́n lè kọ́ mọ́sálásí síbò ní ẹ̀ńtọ́lọ́ ẹ̀ńtọ́lọ́ ẹ̀dẹ̀tọ́ ìtẹ̀yẹ̀ ní tó fi sọ fún wọn fẹ́ gbóhùn ọlọ́mọ arizikì gbogbo àṣírí wọn máa ń pè bẹ́ẹ̀ o lè ní bukata one million lónìí kọ́lọ́mọ bíyà rẹ̀ o lè ní bùkátà ten thousand lónìí kọ́lọ́mọ bíyà rẹ̀ káńpẹ̀ lárizikì nìyẹn ọlọ́run ẹni tó bá ní mánì yọ ọmọ òun ò ní dáàbò káàtà rẹ̀ dáa nítorí pé òun náà á kò sògùn bẹ́ẹ̀ ni ọ̀wẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni ọba mi jáde jẹ bí ó ṣe wá ní sòrò dé ní ọlọ́run àwòrán àdúrà ní sòrò yìí ọlọ́run wọlọ́ anna ahalalukurọ ọlọ́run lẹ́yìn ara abúléko alukurọ́nà ẹ̀yà ara láǹbẹ́ àdúgbò kàràkàrà bẹ̀ ọlọ́run ní ẹ̀yà ara ẹ̀yà ara abúléko wọlọ́ anna ahalalukurọ amanu tẹ́bàlẹ́ ní ní wàtàkàwò tẹ̀sí bẹ̀rù àlá làfàtàhánà àríyìn bàràkàtì mínà sàmáyé wal ard ń ṣe ọ̀nà fún yín bí tòkè ṣe ń wá bẹ́ẹ̀ náà ni tilẹ̀ náà máa wá nínú bàràkàtì barakati sama òun náà ni atẹ́gùn nínú barakati sama òun náà ni ìmọ́lẹ̀ nínú barakati ilẹ̀ òun náà ni omi nínú barakati ilẹ̀ òun náà ni bẹtúrò ọlọ́run bá ní òun náà ni nínú barakati ilẹ̀ òun ni irúgbìn ọlọ́run bá ní ń ṣínà fún yín lókè yìí tó ṣínà fún yín lẹ̀ kẹ̀kẹ́ ní ìmánì sí mi nìkan kẹ́mọ́ ní ìmánì sí gbàngbá àti ẹ̀bí àkùkọ torí ìjọba fà lọ́wọ́ báyìí tó ní yọ̀sọ̀ ọdọlówó nítorí onígbàgbọ́ síná nìyẹn gbogbo kéwu tá a bá ké ńlẹ̀ Yorùbá á tún lọ lè kéwu súnà ní nǹkan ti dàrú kọjá bẹ́ẹ̀ tí wọ́n múlẹ̀ máàmù lábẹ́ bíríjì Ṣàngó kí ló wá débẹ̀ jama ọbẹ̀ gbé ìpèsè síbẹ̀ kùrùbánù wọn máa ń pè é kùrùbánù náà bá òkúra kurban ọmọ náà ó ní kurban kọlùbọ ayé kọlùbọ kéèyàn fi nǹkan súnmọ́ àyàn níjẹbẹ ta ló fẹ́ fi súnmọ́ ìjàmọ sọlọ ní oṣù ní làwọn ọmọ àtàbà tán tó ń sàjì sí ìmọ̀ àwọn olódùkú lè máa wà mí ṣé o sì ẹ̀wọ̀n lẹ́gbẹ́ dání ìmọ̀ àwọn ní àṣẹrẹ wá ṣètò yìí ni ní ẹ̀fọ́ ní kankan o ẹ̀ máa wọlé ọ̀kan náà ọ̀kan ní à ẹja ṣe ẹ̀wọ́ tí wọ́n bẹ ọ̀yà àwọn olùbíṣà wọn ní aláǹfààní àwọn ni ẹ má wọrí lọ́kàn wọn ní bàbá àní ẹbí kólé dáná ni ìjọ dá báwa náà ìgbà tí wọ́n sì abọ́ lọ́ba di eríkèéríkè ọmọ tuntun ìjàmbá mùsùlùmí lóbi bá wọn sọ̀rọ̀ irú ẹ̀ lọ́mọ wa sọ pé má dàlú tani ká má dàlú ní mi àtẹ. ti gbé dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá nù ìmáàmù bẹ́ẹ̀ ló tẹ́ máa ṣe wá sí fún wa yẹn àwọn náà sọ̀kan náà àwọn gbé bẹ́ẹ̀ làwọn gbé gbogbo kàràkàrà náà lọ wà àwọn yẹn ti kúrò báwọn. ọlọ́run sọ níbẹ̀ ìpè sinimá máa ń pè ọgbọ́n tó lọ́wọ́ bá rẹ̀ wípé òbí ní ti kúrò báwọn mọ́ ọlọ́run ìwọ ká náà kọ́ni àlẹ́ iná nasirul mu'minin ọlọ́run ní àti parí ẹ̀ pípé a máa ran àwọn ìgbàgbọ́ òdodo lọ wọn ò ní dà tó bá lé ọ̀padà dẹ̀ wọ́n sọ lè ṣe inú nǹkan lè fa ànábì hatta yaqula ar-rasulu walladhina amanu ànábì àtàwọn ìgbàgbọ́ òdodo kí ni wọ́n wí mata nasrullah níbo ni àránṣẹ́ ọlọ́run dé àdá inna nasrallahi qariba ọlọ́run ti bẹ́ẹ̀ nígbàgbọ́ ọ̀rọ̀ sí ń bọ̀ kò sí àfáà tí ó dùn lérí ojú ọ̀nà ẹ̀sìn pẹ̀lú ìkìláàs tọ́ba ta òsì ọlọ́run padà rọlọ́rọ́ tọ́ba dààmú ọlọ́run padà yọ̀ dààmú kò nu ayé tí ọba léyìn lẹ́yìn ọlọ́run padà fún àwọn yẹn kẹ́ kódà àánú tí wọ́n máa wá àánú tó ń kó ní bí títí wọn. ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni wa kana haqqan alayna nasirul mu'minin ọlọ́run ní ha ó ti di dandan lẹ́nu wa àwa náà lásán di dandan lẹ́nu ara wa o ipe ká máa ran àwọn tán bá nígbàgbọ́ lọ́wọ́ nígbà tán bá ní tàlẹ́ǹdì arísíkì olùgbàgbọ́ òdodo tó bá fẹ́ ṣèjọ yọ máa ṣàdúrà àbí bàbá yọ máa ṣàdúrà lọ́sàn yọ máa ṣàdúrà lóru ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala yọ máa mú àánú rẹ̀ wá lọ́tún yọ máa mú wá lọ́sì ojú ẹ̀sìn olùgbàgbọ́ òdodo máa ń sún mi lẹ́yìn kíní kérò ọlọ́mọba yín má ni wọ́n jẹ́ o nígbà tí mo ṣe kùrùbán ọlọ́mọdé àmà nínú àǹfààní tẹ onímọ̀ni ọjẹ alhamdu tam ọlọ́run fi ọlọ́kàn balẹ̀ nínú gbogbo wàhálà ayé àti gbogbo àwọn ẹni ibi tó ń bẹ láyé ẹ̀mí ọkàn balẹ̀ náà ni ẹ̀mí ọkàn balẹ̀ náà ni tí àwọn alùlùbídíà tí wọ́n bá ma irú ìfọkànbalẹ̀ ta ní wa tá jẹ́ alùsùnà wọn bá jowó wa àmọ́ wọn mà ẹ̀mí wọn balẹ̀ wọ̀ wá ilé ọba da ẹ̀mí wọn balẹ̀ ilé ọba tún ṣe wákàtí ẹ̀mí wọn balẹ̀ ọlọ́ni alladhina amanu ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo wà láwọn yẹlẹbisu imanahum bidhulm tí wọ́n bá fi àbòsí kún ìmánì wọn wọn ò fàbòsí kún ìmánì wọn ulaika lahumul amnu àwọn lẹ́mí wọn balẹ̀ wà hún muhtadun àwọn ni wọ́n sì mọ̀ ní ọ̀hún wọn lójú ọ̀nà ẹ̀yìn wọn yá mi nínú ẹ̀sìn wọn àbòsí ìdí ń jábòsí àwọn sọ̀rọ̀ àbá ń bọ̀ àwọn gbọ́ ayà yìí wọ́n ní ayúnà aláàyè nafsa tani wọ́n ń bẹ nínú wa yìí tí àmọ́ láwọn àbòsí díẹ̀ díẹ̀ tá à ń ṣe bí rárá ń ṣe sẹ́lọ̀n díẹ̀ à adẹ́pẹ́ àṣìlójú náà nìyẹn àdàbí ní àbòsí yìí kí wọ́n ń sọ àbòsí tí wọ́n ń sọ̀rọ̀ náà ni ẹ bọ́ iṣẹ́ yẹn ọ̀gbọ́ tọ́lọ̀ ń sọ nínú sọ́ọ̀tù lukumani ni pé inna ṣèrìkà làgúlìmọ̀ àbí ọlọ́wọ́n bá ní ẹ òun ni àbòsí tó ga jù ọ̀tọ̀lẹ́ni tó dá ọ̀tọ̀lẹ́ni tó ń bẹ̀ ọ̀tọ̀ lẹni tí ń fún jíjẹ mímu ọ̀tọ̀ lẹni tó ń dúpẹ́ fún ọ̀tọ̀ lẹni tí ń dáàbò bọ́ ọ̀tọ̀ ni tó ń sánmọ́dì àti àbùsí kan tó yìí owó tó wá jáde ó tó máa ní ẹ bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ẹ tó wọ́n bùsí ọbẹ̀ kọ́lé orí nǹkan mọ́lé ọwọ́ parí ilé oníkọ́wọ́ kàyà sí èyí tó ọkọ́ kọ́lé ìmọ̀lẹ́ kílà níyà rẹ àníyà rẹ ni pé òun ni ò ní jẹ́ kí wọ́n di ọlọ́wọ́ tó fi parí ilé mi. wá kọ́lé tán ọwọ́ ń gbé àti alhamdulilayi ọgọ́rùn-ún alábòsí ta lọ́kọ̀ kà sí kọ́bọ̀ parí ẹ̀ ta ló ṣe alhamdulilayi nínú àwọn orin tọ́wọ́ fẹ́ni tí bá ń ní man ẹ̀yọ́ màyá mi istighfaru malaikati lil mu'minin wọ́n ní gbogbo àwọn màláìka ọlọ́run bí wọ́n ti pọ̀ wọ́n sì máa tọrọ àforíjì fún ọ̀tọ̀ ní mánì pé ọlọ́run má jẹ́ ó ọlọ́ni alladhina yahmiluna al-arsha àwọn màláíkà tí wọ́n ń gbé alárasì lọ́wọ́ wa man hawlahu àtàwọn màláíkà tí wọ́n ń bẹ ní ẹgbẹ̀gbẹ̀ alárasì yusabbihuna bihamdi rabbihim wọ́n sì subhanallahi fọ́lọ́ wa yu'minuna bihi wọ́n bọ́lọ́ ń gbọ́ wa yastaghfiruna lilladhina amanu dojoojúmọ́ ni wọ́n ń tọrọ àdúrà fólúgbàgbọ́ òdodo ipò ọlọ́run ọlọ́run foríjì pẹ̀lú ìmánì rẹ àwọn màláyíkà ti jòkó àdúrà fún ọ níwájú ọlọ́run ẹni màláyíkà ń ṣàdúrà fún sáyé rẹ ò ní da sọ̀rọ̀ rẹ nínú ẹ nínú àwọn orí ìgbàgbọ́ òun náà ni pé Allahu yudafu an sa'iril iman sori tó bá ti ní ìmánì tí ìmánì rẹ tó ti dé òpin tí ó dàrú mọ́ tọgbà pọ́lọ́ nìkan ni ọlọ́run tọ́ ọ̀fọ́ kà sí nǹkan kan mẹ́rin lẹ́yìn ọlọ́run wọ́n ní tí ó ṣẹlẹ̀ ni pé gbogbo ẹni tó bá ní okùnbi tó lọ gbogbo ẹni tó bá lòun lásàsì tó gbóná lọ gbogbo ẹni tó bá lòun ní èpè lọ́wọ́ gbogbo ẹni tó bá lòun ní sìgìdì ńlé gbogbo ẹni tó bá lòun wà ní ẹgbẹ́ àgbà kan gbogbo ẹni tó bá lòun ní òòsà àtẹ̀pé ńlé gbogbo ìran aburú tí wọ́n máa ń da dúkọ ọ̀yàn ọlọ́run ni wọ́n máa sùn tiẹ̀ èmi ó sì máa da gbogbo aburú yẹn yìí máa da padà sí wọn yìí máa lọ lè hàn wọ́n ayé àkùrá nìyẹn hàn ọlọ́run ní inna Allaha ọlọ́run ọba yín yudafi'u 'anil ladhina amanu èmi ní ma dìfẹ́ndì àwọn onímọ̀ èmi máa sọ fún àwọn èèyàn pé onítọ́ bá ti ní ìmánì wọ́n máa wá gbé ayé nígbà tí ọ̀sá jẹ àjẹ́ sí wa nígbà tí òṣó sí wa nígbà tí òṣó ojú sí wa nígbà tí òṣá àtàtì sí wa ẹ̀ máa yẹ òjò tọrọ tí ilẹ̀ ti fa mu. látara ìmánì rẹ̀ suratul hajj ayat thirty eight lọ́lọ́run ti sọ ó lóun pa àwọn dìfẹ́ndà tí wọ́n máa dìfẹ́ndì àwọn tó bá ní ìmọ̀ ọlọ́ni wàlá yẹ́jà alàlọ́wọ́ lẹ́ni káfírin na alálẹ́mọ́mí ní nasajúdá ọlọ́wọ́ bá ní èmi ọlọ́wọ́ èmi ọlọ́wọ́ èmi ń fa àwọn mùmí ní lé káfírin lọ́wọ́ láti hàn lé mà èmi ọlọ́wọ́ bá wò ní mọ́mí ní kí wọ́n fi lé káfírin lọ́wọ́ kọ́mọ wá hàn lé mà ọlọ́wọ́ bá ní kò ní ṣẹlẹ̀ tèmi ọlọ́wọ́ bá bọ́lá ti sọnù ṣọ́ọ̀tù nìsa ayé one forty one kashful gumma wọn lọ́wọ́ pa gbogbo ìbànújẹ́ rẹ ọlọ́wọ́ padà mú lọ fún ọ tọ́ ọ bá yẹ lẹ́yìn iman thumma nunajji rusulana walladhina amanu kadhalika haqqan alayna nunjil mu'minin gbogbo àhámọ́ tó wà òfin tó kó sí gbèsè tó jẹ wọ́n ti máa ní aláwọ̀ kìfìní min halalika an aramika wa aginini bifọdilika an aláwọ̀ kìfìní min halalika an aramika wa aginini bifọdilika an masiwaka mo jẹ́ nìkan lówó nígbà tí mo ra mọ́tò honda tí mo kọ́kọ́ ra mo wá jẹ́ lówó ó yá mi ní o ó lè kí n fi kún fúlẹ̀ bá a lójútu lẹ́yìn ọdún mẹ́ta honda náà ti fẹ́ bàjẹ́ mo wá kọjá lọ́dọ̀ ń tọ̀ torí àwọn olóògùn wà tí ni kí n mo ní sọ eléyìí mọ́tò dáa ọlọ́run ṣe dáadáa mo wá yá dọ́ńtọ̀ nìbàdàn mo wá ní ìgbàgbé owó tí mo jẹ yín kọ́dà mo ti kọ́ sínú wíìlì mi àyímà ẹ̀mí lè bọ́ àwọn fámìlì náà ṣe sí mi wọ́n bá san àfáà sí báyìí ọlọ́rẹ̀ ó ní mo bọ̀ ọ́ lọ́wọ́ náà ìdí mi ń ṣe bọ̀ ní mọ́tò ní aláwọ̀ gírí ní bí alálẹ́ka àti arábíkà wọ́n á gírí ní bí fọ́dìdíkà àmọ́ sí wákà ẹjẹ alẹ ní wọn nìyẹn wa nígbà wo wa wọ mọ́tò kí wọn wá sí lẹkọọ alihamudulilayi alihamudulilayi gbèsè ẹni wọn bẹ túmọ̀ rẹ̀ hamulayi ìbànújẹ́ òru wàzúrù nàá ìtìjú ọ̀sán àdúrà ìmánì ọlọ́run ní òun ọ̀yọ́ kò ní ọ̀fì tọ́ba ti ní ìmánì ẹni máa ń bẹ nínú ẹ̀wọ̀n àbí ń bẹ nínú àhámọ́ ayé àbí wọ́n lè ká ẹni kò lè ní ìmánì lẹ́yìn náà alìdáyà báwọn fà ti kọ́ ni mo kọ́ wọn kìí kí wọn máa fọ kó síbẹ̀ alìdáyà wọn náà kó sí wa mẹ́nu àwọn àlùfáà ní bọ́ọ̀ bá ti ní ìmánì ọlọ́run máa darí rẹ̀ lọ síbi dáadáa yé àti dáadáa wọn o ò ní sìnrìn o ò sì ní kó sọ wéṣù mọ́ ọlọ́run bá ní inna Allaha lahadi alladhina amanu gbogbo àwọn olùgbàgbọ́ òdodo èmi ọlọ́run ọba yìí máa gáìdì wọn èyí ni ó ṣìṣe láyé mo sì ní ṣìṣe lọ ẹnì kọ̀ọ̀kan ọlọ́run níjà ṣìṣe. làhádì lẹ́yìn náà máa nù ìlà sọ̀rọ̀ tí ń mú sẹ́pì. ojú ọ̀nà àwọn alábìyẹ ọlọ́run ọba ní nìkan máa rìn nígbà wọn ti ní ìgbàgbọ́ ojú ọ̀nà tọ́tọ́ sọ́tòlá hajj ayah fifty four lẹ́yìn náà àlẹ́zà èyí wọ́n wá máa gbá yìí àlẹ́zà ó ní ìlọ́dọ̀ ọlọ́ àlẹ́zà ó ní ìlọ́dọ̀ àmàlà ìkà àlẹ́ẹ̀zà ó ní ìlọ́dọ̀ àwọn àdìjẹ̀nù sàmùpá aláwọn ọmọ àkèbàtò nínú àwọn àdìjẹ̀nù kan tọ́lé kí wọ́n máa ń dè bẹ́ẹ̀ nìyẹn ọlọ́wọ́n bá fi ti kálukú wa àwọn tó bá ní ìgbàgbọ́ òdodo àwọn ni wọ́n máa ń dè bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀zà yìí iyì lọ́dọ̀ ọlọ́run iyì lọ́dọ̀ àmàláyíkà ó tó wá ní ìlọ́dọ̀ ẹbí àmọ́ lọ́wọ́ o kọ́ sọ fún wọn lẹ́gbẹ̀tò ìwọ ọ̀ṣun kọ́ mọ́ ṣe ẹ̀ṣẹ̀ lọ́sẹ̀ tẹ́ ẹ ṣe sínú léhùn ìwọ lò adọ́dọ̀ ọ̀kan náà àwọn bàbá wa ń lọrin ọlọ́dún yóò túbá nínú àwọn ẹbí wa náà ni gbogbo ẹbí tèmi náà fọ́mọ̀nà dá o ẹ̀rọ bàbá náà lọ kẹ̀mọ́ rò pé torí ẹ̀ẹ́kànlẹ̀ pàdé ẹ̀ tí tí wọ́n fà nǹkan lọ àbútọ́ níbi náà mọ̀nà àbúlá mi náà fẹ́ kí ni ọ̀rọ̀ yóò náà anẹ́bísì lẹ́nu jẹ̀mí lọ anẹ́bísì gbọ́n jẹ̀mí lọ ó náà wà yìí tó sọ̀kà láti sẹ́wọ̀n àwọn síbẹ̀síbẹ̀ àkọ̀mọ̀nà pẹ̀lú wọn wọn wá nàbà ni àfa ọ̀sẹ̀ kan wà ní inú yàrá mẹ ọ bá sì dé bẹ mo lè mi ọ̀rọ̀ ọ̀sẹ̀ ọ wà ń bẹ ọ̀sẹ̀ ò sínú léyà ó rí igbá kàtà wà ń bẹ mo ní ọ̀rọ̀ náà igbá èmi wọ́n yọ bàbá ó ti lé ní twenty years nínú ìdìbò wọn ẹgbẹ́ bẹ́ẹ̀ wà wọ́n sì wá da kò sí ẹ̀jẹ̀ ń bẹ̀ àwọn ewé la fi ṣe kéde la fi pè lórí àtàwọn kankan ní èdè báyìí àmọ́ kò sẹ́jẹ̀ ń bẹ̀ ẹlẹ́jẹ̀ gan lẹ̀ bá gbé wá ike ò yí àwọn èèyàn wọn mùsùlùmí bẹ́ẹ̀ ebi ló lẹ́yìn bá kú sí ìjà wọn mùsùlùmí ṣé ó kúrò nígbàgbọ́ lórí torí tó gbàgbọ́ náà lọ́wọ́ àná lè rẹ̀ tó gbàgbọ́ yẹn ni ọlọ́run bá ní wọ́n lè láàyè ní ẹ̀zátù tọ́wọ́ bẹ́ gẹ́ ẹni yìí ẹ̀dá lè ní wọn ni o gbogbo àìbí àtàrà wọn mọ̀ wípé okùn tó bá dá sí sórí mọ́tò tí wọ́n lò ní ra wọn padà rà ilé tán lò ní kọ́ ni wọ́n padà kọ́ aṣọ tán lò ní lọ́rùn ni wọ́n padà ní wọ́n ní ìgbà lọ́gbọ́ òdodo fìlà rẹ̀ kúkọ́ kí sórí fìlà ni wọ́n padà gẹ fìlà míì ọlọ́run wọlé láàyè ẹ̀zá ọlọ́run lémi ọlọ́run ọba ni mo níyì wọlé rọ̀ sùn níyì àwọn anábì ọlọ́run báyìí wọlé ni mọ́ọ̀mì ní ọmọ ọkọ̀ gbogbo olùgbàgbọ́ dodo ọlọ́run ní ìrìndàsọ òyìnbó wọn ilé ayé àtijọ́ ìkẹyà trọ́tùlù náà fikún aya eight ní parí àlìjẹ́nà end of discussion àlìjẹ́nà àlìjẹ́nà àlìjẹ́nà àlìjẹ́nà ọlọ́run ọkọ̀ ọlọ́run ọgbẹ́ ọkọ̀ lọ́gbọ́n rẹ̀ wọ́n fẹ́rẹ́ sínú àwọn tí ó wù mí gbogbo wàhálà tá à ń ṣe ká àti ṣe ọwọ́ àti ṣe oṣù àti sálárì àti ẹni tí ń ṣiṣẹ́ ojúmọ́ àtàtà àti ẹni tí ń ta àlùbọ́sà àti ẹni tí ń ta mi àti ẹni tí ń ta mọ́tò àti ẹni tí ń gbé ni gbogbo ṣẹ́ tá à ń ṣe pátá àti pòfẹ́sọ̀ ọmọ wa gbogbo wàhálà tá à ń ṣe ọgbọ́n ọmọ ìjásá ìjánná tí ọba ìjásá ìjánná wò fún mi nítorí kò ń gángan ní ẹ́ǹdì gbogbo nǹkan ọlọ́wọ́ ni àwọn tí wọ́n ní àdìjánná tí wọ́n kó sálìjẹ́ náà onígbẹ́rẹ́ kan ní wọn nù wọn. àwọn tí wọ́n wọ̀ náà lìjẹ́ náà aláṣọwọ́rọ̀ aláṣọwọ́ kan ní wọn nù wọn. àwọn tí wọ́n wọ̀ lálìjẹ́ náà ayé ní ṣe ní òní wà nínú àwọn tó wà ń bẹ̀. àwọn tí wà nínú àlìjẹ́ náà yẹn àwọn ní kùrùbánù ní wà ń bẹ̀. àwọn tí wà nínú àlìjẹ́ náà yẹn àwọn oní òní wà ń bẹ̀ àwọn ẹlòòsà òsà àjọbọ òsà àdábọ gbogbo ntọ́nà ń bá dá tá a wá gbà pé yóò ṣe ntọ́nà máa ń ṣe tí wọ́n pè lóòsà fún ọlọ́run bá ní wọn ní wọn nínú àjẹmọ́ àwọn olówó bẹ́ẹ̀ àwọn tí wọ́n ní ìgbàgbọ́ níbo lọ́lọ́run ti wí ọlọ́run bá ní wa'ada Allah Allahu akbar wa'ada Allahul mu'minin ọlọ́run bá ní mo ti ṣàdéhùn fáwọn olùgbàgbọ́ òdodo. والمؤمنات ọkùnrin wọn àtòbìnrin wọn la ilaha illallah jannati tajiri min tati al-anhar alijanna mi ti mo dá tójú kan ò rí irun tó wà ń kan ò rí rí kan ò gbọ́ kan ò rórí ẹnìkan ò ní rí ẹnìkan àlìjánà àwọn ni wọ́n ní tí omi ọmọ sàn lábẹ́ rẹ̀ kọ́ọ̀dìdì ìnàfíà tí wọ́n bá ti wọ bẹ̀ wọn ò ní jáde wàmásá kí nàtọ̀ yìí bá ń kọ́lé àrà fún wọn àwọn mansion London mansion lamẹ́ríkà mansion ti Europe gbogbo ẹ̀ pátápátá kọjọ́ wàmásá kí nàtọ̀ yìí bá àwọn ilé tó dáa fi jannati adin ó wà nínú àlìjánà yìí wọ̀rùdìwánu minallahi akíbarùn èmi ọlọ́run ọba ó tún wá yọ́nú sí wọn ẹ mọ̀ yọ́nú ọlọ́run ọlọ́run ní ẹyẹ wá rí mi mo fẹ́ kẹ́ ẹsẹ̀ rí mi mo fẹ́ kẹ́ ẹ rí mi èyí ń dùn jàdìjẹ́ náà lọ nínú àwọn orí àdìjẹ́ náà ni ọ àmọ́ òun dùn ju gbogbo àwọn tó wà nínú àdìjẹ́ náà lọ. wọ̀rùdìwánu minallahi akíbarùn ìyọ́nú ọlọ́run ọba tó tóbi jù yọ dáàlíkà òwàlẹ̀fà ọ̀rọ̀sùn àdìm èrè ńlá ni ẹ̀wọ̀ ọlọ́run bá ní ẹ̀mọ̀ jèrè ńlá ẹ̀yìn tẹ́ ní imán kàlá ìlàhùn arọ́bìnrin yàwó mà ìrìn lamájú ogun ọlọ́run bá ní sẹ́ra wọn kẹfẹ́ yìí tí wọ́n ní imán èmi ọlọ́run bá fi gàgá sáàrin èmi àti wọn wọn ní rí mi wọn ọ̀rọ̀ lọ láyé kò sí lọ́rọ̀ lọ ọlọ́run fẹ́ mu wọn. gbogbo ń tó lè bá wọn yàrá fún wọn àwọn olówó ni wọn wà nínú olówó wọn gbé nínú wọn fẹ́ lálẹ́ sèkì òun lè bá bàbá wọn lọ sí òun lówó ní jágò ní ń gbé nínú gbó ẹni bá lówó sínú gbó ní wọn gbé olè bọ́lẹ̀ oníkọ̀kàn sọmọ tí o ti kú sóhun náà sí ọmọ abẹ wàhádà ọlọ́ni mo ti sàdéhùn ìsìnì mọ́síkàrì alimọ́mìnì àwọn olùgbàgbọ́ òdodo wọ́ọ̀lùmọ́mìnàtì àtàwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin jannati tajiri min taati al-anihar alijanna tó da wọn wà mbẹ khalidina fiha wọn pẹ mbẹ lọgbẹrẹ wọn ní jáde ma wa masakina tayyiba ń kọlẹ ara fún wọn mbẹ fi jannati adin nínú àlìjánà waridwanun minallahi akbar ìyọ́nù èmi ọlọ́run ọba yóò wà lẹ́yìn wọn ìní bínú sí wọn máa dhalika wal fawzul azim àwọn eléyìí ni wọ́n jèrè ọlọ́run fi aṣọ àwọn tí ó jèrè o ìdàkejì rẹ̀ ẹni tí ọba ní ìmọ̀ ẹni tí ń pé àwọn èèyàn ọ̀dà kan máa ń lẹ̀ ìwọ́lọ́lọ́dọ̀ èmi lónìí mímọ̀ ṣe gbogbo tọ́lọ̀ ọba rẹ̀ sọ ọlọ́ni alifọ́sùn azim èrè tí ó tóbi òun náà ní iman àwọn bá nígbà tọ́lọ̀ ọba wọn fún yàn ní àlìjáná pẹ̀lú iman kí lọ́lọ́wọ́ wa lè fún ọmọ pẹ̀lú iman rẹ̀ nígbà tọ́lọ̀ ọba fún ọ ní tó tóbi jù tí òṣìṣẹ́ tó lẹ́yìn rẹ̀ má àlìjáná àtìyọ́nù ọlọ́run kí ló wá kù nínú bùkátà rẹ àti ntọ́ wa lọ́dọ̀ ọlọ́run tó tó àlìjẹ́ndà àti ìyọ̀nà ọlọ́run tọ́lọ́run wá lè fún ọ pẹ̀lú ìmà èmi ní ìdánilójú lórí ẹ̀ ó sì dánilójú púpọ̀ gbogbo àwọn tá a ní ìdánilójú lórí ìmà ọlọ́run wọ́n ti ṣètò àwọn tó ń lò wá mọ́ àwa tá à méjì lọ́wọ́ lọ́wọ́ báyìí ọlọ́mọsàjà já sójú ọ̀nà gbogbo àwa tó jẹ́ pé à ń sẹ̀ sí lójú ọ̀nà rárá ọlọ́mọsàjà rí wa sójú ọ̀nà اهدنا الصراط المستقيم